بالله لا شيطان الرجيم subhanahu wa ta'ala eléyìí tí ó fi àánú rẹ̀ títí sẹ́wà kù lẹ́nu ní ilé ṣe ọjọ́ kejìlá nínú ọ̀dọ́ ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún ẹ̀yàdún àti ọdún mẹ́ta àti ní àádọ́ta àti sọ السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته سورة الحج يا واحد لطلع بعض صعود عبادة المشركين غير الله الشركة غير كان عظيم على آيات الله سيسي طمع صداس يومي يتصلون àti bàtà kò wọ́n ti lágbára tí wọ́n ń ta ko ayé ọlọ́run ọlọ́run wa wọ́n wò wá nípa àwọn ẹlẹ́bọ nípa ìlànà kan wọn àìlè gbàgbọ́ wọn ṣíṣe ìjọsìn fún bóyá àbùsọ́lọ́run ọba ọlọ́run ọ̀yá gbogbo nínú ìlú láàyè. قل بشر قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير اللهم يعبدون من دون الله àwọn aláìní gbàgbọ́ wọ́n ń fi ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ sọ́tòlẹ̀ àyà seventy one àwọn ọ̀sẹ̀ tó ń sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ ihun tí wọ́n ń sìn yẹn ọlọ́run ọ̀sọ́ ẹ̀rí kankan kalẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ wọn ò ní mọ̀ kankan nípa ohun tí wọ́n ń sìn yàn. kò símọ̀ fún wọn nípa pé bóyá nǹkan kan ni ẹ ṣe àbáta pààrọ̀ tí wọ́n dáadáa pààrọ̀ tí wọ́n fi àwọn nǹkan yẹn wò nímọ̀ kankan wọ́n kàn gba ìmáàsì wọn lọ́dọ̀ àwọn bàbá ńlá bàbá wọn ìsítọ́ka ọ̀sẹ́rì àṣetánì lọ́kàn tí wọ́n lọ́sọ̀ lórí ẹ̀ òun lọ́lọ́wọ́n bá tó wá lérí ìyá fún wọn ìlú ọ̀rọ̀ ní gbọ́rí nínú nàṣírì. nítorí bẹ́ẹ̀ kò ní sí fálábòsì alátìlẹyìn kankan tí ó ràn wọ́n lọ́wọ́ nígbà tí a bá sọ̀kalẹ̀ fún wọn látọ̀dọ̀ ọlọ́run nítorí ìmáàsì nǹkan ní yàtọ̀ sí Allah ọlọ́run tó wá ròyìn àwọn ènìyàn tó ìyá tó ti yìí máa yá tó náà bá yìí náà dì. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكاد بسلطان يكاد يسون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعد الله وعد الله الذين كفروا وبئس المصير وإذا عليهم آياتنا ọlọ́run nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kà á ń ka àwọn àyà wa tó fojú hàn fáwọn aláìní ìgbàgbọ́ àyà lọ́wọ́ àyà àká fún wọn àwọn ọ̀tọ́ta tó kílíà lórí ìmọ̀lọ́wọ́n ọba lọ́kàn à ń kà fún wọn tó ti fáwọn ọ̀tọ́ka yìí ohun tí ń túmọ̀ ni pé ọ̀sẹ̀ nìkankan tó lẹ́tọ̀ọ́ síjọsìn lódodo àti àlọ́ àti pé àwọn ọ̀rẹ́ ń tẹ́ ọlọ́run ọba alákọ̀ọ́lé òdodo ni wọ́n mú wá tá a bá ń kí àwọn aya yìí fún wọn. ó sì máa rí àìdùnnú lójú àwọn aláìní gbàgbọ́ nínú wọn máa bàjẹ́ kódà wọ́n wà nínú àwọn aya mi igbe bínú wọn sì máa bàjẹ́ sí inú aya yìí náà ni ìyàkáàdú náà yẹ sóònà bí lẹ́bí náà yẹ kílò náà àìyí máa yá sí náà. wọ́n sùn mọ́ fún ọjọ́ ẹ̀ fi kọlù fáwọn tí ń ka kùránì fún ọ̀gbẹ́ àfáà ni ẹ lọ lu àfáà yẹn. tí ẹ bá dẹ̀ ṣe lúlù wọ́n lè ní ẹ já lọ bú àfáà yẹn. péjọ kẹ bú ni wí ganan. ọlọ́run ọba ọwọ́ sọ fáwọn ènìyàn yìí ẹjẹ́ fún yín nírò pẹ̀lú èyí tó burú jòrò owó tẹ́ǹsẹ̀ lọ sí ọ̀padà jẹ́ ti yín òun nìkan èyí tọ́lọ́ wọn bá tẹ̀lérí rẹ̀ fáwọn owó ọlọ́run tẹ̀lérí iná fáwọn aláìní gbàgbọ́ ìyá rẹ̀ ọjẹ́ wọn níyà tó le gbogbo ìyẹn ni wípé ìyẹn tó tóbi ju dẹ́npáyà pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ ẹbí ń tẹ̀rù làwọn ọ̀rùya ńlọ́ọ̀dù. síbẹ̀ yìí ń dẹ́rù bá àwọn ẹni ọlọ́run tí wọ́n ń ṣe wáàsì àwọn ànẹ́bí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀ ń tẹ̀rù bá wọn fẹ́ àbíkáyé lọ́ọ̀ fún wọn ni lù wọn ni kí ni wọ́n wí yìí gan ẹ ẹjẹ ń fún yín ní òun tó burú ju tẹlẹfẹ fi jẹ wọn yà lọ iná ní tọ̀dọ̀ sí yín òun ni nẹtọlọ wọn bá ṣe ìlérí rẹ̀ fáwọn ẹni aláìní gbàgbọ́ tí wọn padà jìyà rẹ̀ ìyá yẹn tóbi jẹ ilé yìí ní sẹrù àwọn olùdíṣẹ Ọlọ́run ọba lọ wọn fi ìsáyìí mọ sí i iná yẹn burú ní ibùsẹ́rí sí fún yín ó burú ju ìṣẹ̀rùbà sẹ́yìn ìṣẹ̀rùbà àwọn ọmọmi nílọ àwọn ẹni ọlọ́wọ́n ọba lọ. láàyè mi ọba dẹ́gbà ní iná yẹn ti nà á sá àtúntà ọ̀rọ̀ ń bọ̀ ọmọ. ilé ẹja àgbẹ̀ ó burú ní ibùdó fún yẹn ó sì burú níbi tí ó jẹ́ ààyè tí wọ́n sáyẹ̀ dúró sí. àwa dé bẹ́ẹ̀ afẹ́jọ́yé wa wípé àwọn òrìṣà wọ́n yẹ̀yẹ̀ wọ́n kéré ẹni tí ń sin wọ́n gọ̀ èrè ọyẹ̀yẹ̀ ó kéré ẹni tí ń bọ lòún làákàyè rẹ̀ ọlẹ̀ ọlọ́mìyà ayúhánẹ́sù lórí bá mọ́sá ló ń fa sẹ́ni àwọn ìlàbò إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا لن يخلقوا ذبابا ولو استمعوا له ولو استمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستفيدون لا يستفيدون ọlọ́run ló ń fi ẹ̀yìn ìyẹn àwọn ẹlẹ́bọ nìyẹn àwọn aláìmọ̀kànmọ̀kàn àwọn abọ́sílọ̀fẹ́ ọlọ́run ní mo pè yín. apẹẹrẹ kẹ́mbẹ́ tí wọ́n ti fi lélẹ̀ fún yín ẹ̀tẹ́ ti gbá kejúwe náà. dádájú àwọn ẹni tẹ́ ń pè yàtọ̀ sí àwòrá àwọn ò lè dé ẹ̀sìn. gbogbo àwọn òrìṣà tẹ́ ń pè yẹn ọya ni Ṣàngó ni Ọ̀ṣun ni eégún ni orò ni ìgúnnú ni gbogbo wọn pátá wọn ò lè dé ẹ̀sìn kọ́dà kí wọ́n kó jọ lórí ipá wọn fẹ́ dé ẹ̀sìn. kódà tí èsìn bá gbé ìdọ̀tí kan sí wọn lára ọlọ́kọ̀ ọbọ̀gbẹ́ ọwọ́ àfi ra òrìṣà tẹ́ǹsìn òfin rá lára láyé sẹ́ńkì ìdúhù mí níhù wọn ò lè àwòsàn yìí ò lè dá kíníyàn yọ kó lára rẹ̀ àfi ìgbà tí bàbá olóòsà bá lọ mú kú ń nítorí bẹ́ẹ̀ àtọ́líbù ere orisa ọlẹ wálímàtò lóòbò eṣinṣin náà ń òun náà ẹlẹ Abdullahi ibn Abbas bí wọ́n ṣe tú nìyẹn àtọ́líbò wálímàtò lóòbò àtọ́líbò ní sọ́nẹ́mù àtòrìṣà tí eṣin fọwọ́ bà ọlẹ eṣin tó fọwọ́ bà ọlẹ nípa bẹ́ẹ̀ níbẹ̀ yẹn ni ó ti máa clear wípé àti àwọn òòṣà ni ò lè ṣe nǹkankan kódà bí nǹkankan bá tún ṣẹlẹ̀ sí wọn kẹ́ bàbá olóòṣà ní ó tún sẹ́ máa yẹn ẹgbẹ́ àtàlà ah, wa fìgbẹ́ yí èrè mi lára báyìí lóòṣà tó yẹn ń bọ̀ òun lọ́ fà á nínú hadithu àti al-imam ahmed rahimahullahu ta'ala hadithu abi hurairah wọ́n lọ fi ọ̀rọ̀ yẹn ti ànábì sọlá àlọ́sọ́lá pé kò sẹ́ni tó sàbòsí tó ẹni tó lọ dá ẹ̀dá kan bí ẹ̀dá mi. pẹ̀lú àkùlùkù ẹ kọ́ya lọ zárọ̀ ẹ̀dá mi kẹ́jọ zárọ̀ zárọ̀ yẹn òun ni ohun tí ò ju bíi àgbàdo lọ kọ́lọ̀ dà àwọn gbòbá bàtà tàbí kó jẹ́ ṣoṣo kan àwọn hàbá àbí hóró. wọ́n bá ṣe fún ọmọ ẹ̀mú tọ́lọ́hún sí wọn náà fẹ́ ṣe tiẹ̀ lọ dá kékeré nìkan rí ẹ ná. ẹ̀rí nínú ọ̀rọ̀ ọdún wọ́n ní òtítọ́ ọlọ́run sọ̀rọ̀ àtàlà sọ pé àní ọ̀sẹ̀ tó sábò tó tó. ẹni tó lọ tó lóun fẹ́ ṣẹ̀dá bí ẹ̀dá mi àbíkọ́ lọ dáhùn tí ò ju àgbàdo lọ àbíkọ́ dá jéró wọn ò lè dá ó kí ni bàbá olóòtú àwọn wá lọ́dún èrè tí wọ́n yẹ gbèsè lára tẹ́rì ò lè yọ̀gbẹ́gbó ìwọ gẹ́gbó ò lè rè bẹ́ẹ̀ni kẹfà tẹpẹtẹ sí ọlá kí á lókè lọ́ta dànù fa àfẹnusí ńlọ sí èrè àti kò nílàkàyè. Allah subhanahu wa ta'ala wọ́n ni dọ̀wọ́n fa tọ́líbù wà lè mọ́tò lóòbù wọ́n ni àtọ́líbù ó lè túmọ̀ àlẹ́ ábíbù ẹni tí ń bọ eré ọlẹ wà lè mọ́tò lóòbù eré tí wọ́n ń bọ náà òun náà kí ló ń wá lọ́dọ̀ òsì lọ ha kọ́kọ́ délé قدر الله حق قدري إن الله لقوي عزيز قدر الله حق قدري Ọlọ́run ní fẹ́ rí àwọn aláìní gbàgbọ́ yìí. Wọ́n mọ bọ́lọ́run tó tóbi tó. Òun lọ́fà tí wọ́n fi ń sin ẹlòmíì papọ̀ mọ́lọ́run ẹ̀rí wọn ò mọ bó ti tóbi tó ni ló fi jáde wípé eṣinṣin eṣinṣin látùkọ́ ìmọ̀ lè lọ àfihàn wa àdìgbò lílẹ̀ rẹ̀ gan ewu tí wọ́n ń tí ó lè gbé eṣin jà àwọn ọmọ bọ́lá ní wọ́n bá àwọn bọ́lá ọlọ́run tó dá igi tí wọ́n ń bọ̀ yẹn ni wọ́n bá máa ṣe kí ni o kí ni bá máa ṣe kí wọ́n bá ti máa bọ́gi lọ́pẹ́. nítorí pé Allah kọ̀wé yìí ni alágbára ni torí agbára tó ní ló fi dá gbogbo ohun bọ́lá ń sọ̀rọ̀ ìyára rẹ̀ láàyè mi wà wọ́n lè ẹgbẹ́ rẹ̀ kọ́lùkọ́. يبدأ الخلق ثم يعيده ọlọ́run yẹn ló pinlẹ̀ ẹ̀dá òun náà ni ó ti dẹ́dà padà ó sì rọ̀ ọlọ́run láti sílẹ̀ ọlọ́run tó sọ láàyè bíi pé ní àbá tó sàrọ̀ gbé kalẹ̀ pẹ̀lú afẹ́sọ̀ fagbára ọlọ́run lè tọ́lọ́run gbé ẹlẹ́dà rẹ̀ tó bá gbá káfíìrì mú ìgbámú tó lé ní o. ìnáwó wà ó kú dìbò wà yóò rẹ̀. ọlọ́run yẹn ní máa ń pinlẹ̀ nǹkan òun náà ní ó tó dá padà. àwọn àyè mí nìyẹn tọ́lọ́run ti fagbára ròyìn ààrẹ kíkẹ́ ọlọ́run olùpèsè lówó alágbára tó yí lò ọlọ́run wá pẹ̀lú rẹ̀ ní aziz ọ̀dẹ̀ azza ọ̀kọ̀ hárọ̀ iyì ọlọ́run ògo torí bẹ́ẹ̀ ọlọ́run ò lè lóhun ó sì nǹkan kí nǹkan kí ọkọ̀ fún kí ọ bá rí ṣe ọ̀dẹ̀ tí ohun tó lè lékè sí tóbi ọlọ́run àtagbára rẹ̀ àtọ́lọ́run ọba ní àlè wàá nílò lè kàn ọba àsọni àlè kàn ọba olúborí mi sókè inú rẹ̀ ọ̀hún náà ní pé ọlọ́run lọ́lẹ́kọ̀ọ́ sí ìjọsìn láti fi ròyìn náà ni àwọn mú wá láti fi jọ mélòó. ìwọ táwọn èèyàn ń sin yàtọ̀ sọ́lọ́run ọlọ́run lọ́dọ̀ àwọn ọlọ́run ló sì ní kápá lórí wọn. ẹ̀rí lílẹ̀ wọn náà ni pé tẹ́gbìn bá tàn wọ́n lára ìrìn mú kúrò tẹ́gbìn nǹkan wá ń tẹ̀ lára tí ó lè mú kúrò òun yóò wá ẹrúsù takọ́fẹ́ ṣẹlẹ̀ sẹ́ni tí ń sìn yóò gbé kó gbogbo nǹkan tá a bá fẹ́ máa wá lókù tó yàtọ̀ sí àlá ọ̀lẹ́ ni wọ́n tálá lágbára jàmá ọlọ́run nìkan òun náà lágbọ́dọ̀ wà ó sọ sọ́dọ̀ rẹ̀ ó sì lágbára àti ṣe nǹkó yóò sì ṣe ká bá pè kí ẹ̀ máa kọ́ ọlọ́run ọba rí ọba dójú ẹ̀ kí ẹ̀ bá ké sí i ó pé àbí ọlọ́run lọ sọ̀hánà ọlọ́kọ̀ máa tó wà ìgbẹ́ tó wà náà sọ̀rọ̀ ìparí kéke ọlọ́kọ̀ bá di gbogbo kó mú dẹ́kun wa ìmú ọ̀rọ̀ wa. ìgbẹ́ ẹni tí ń sunkún ọlọ́kọ̀ bá di gbogbo omi tó wà lọ. ó sì gbogbo ìyàwó ra sọ̀rọ̀ àti àwọn ra sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àdẹ́dà ọlọ́kọ̀ wa. tí wọ́n wá lẹ́nu tí ó ti di tẹ́ ọ wá lẹ́nu tí ó dẹ̀nà àlùjọ́nà ọ tí wá lẹ́nu tó gbàgbà tó pèsè àríṣètì fún ọ tí wá lẹ́nu tó sọ tó sànú rẹ̀ tó dá lọ́lá tó kẹ́ tó sàtúnṣe alámọ̀rí rẹ̀ bẹ́ẹ̀ ni kò sì fún akọ́lọ́kọ́ sàlẹ̀ kò sí bẹ́ẹ̀ fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك